jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí olórúkọ tó ń jẹ́ a máa sọ lówó dẹni yẹpẹrẹ a máa júwe ẹni ká ẹ̀ tó fọhùn a máa sọ ẹni tí ò jẹ́ nǹkan kan a máa sọ wọ́n dèèyàn ní dúníyàn ohun tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ a máa yẹ̀yẹ́ baba lójú ọmọ kódà a máa yẹ̀yẹ́ ìyàwó lójú ọkọ rẹ̀ a máa sọ àwọn ọmọ a máa sọ wọ́n di bí wọ́n ṣe jẹ́ gangan lójú àwọn òbí wọn a máa táṣìírí ẹni olófòófó ni mò ń sọ̀rọ̀ nípa nǹkan rẹ̀ ó sì lórúkọ tó ń jẹ́ a máa júwe ẹni a máa sọ bá a ṣe rí bá a ṣe tó láì tiẹ̀ tí ì lanu fọhùn ìwà lórúkọ rẹ̀ ìwàlẹ́wà ọ̀rẹ́ mi obìnrin sọ̀wànù lọ́jọ́ sí ó lóun ò lórí ọkọ ọ̀rẹ́ wa tó sọ̀wànù lọ́jọ́ sí ó wáṣẹ́wáṣẹ́ ó wá sọ pé òun ò ríṣẹ́ ẹjẹ́ àtọ́jú wa wa nítorí èéfín ni ó di dandan kóró ìwàlẹ́wà tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi wọ́n máa fèyí bẹ̀rẹ̀ lórí ètò bó ṣe ń lọ olúṣọlá ń lèmi jẹ́ adẹ́nìyí ni bàbá àti iye sọ mí èmi lẹ́yìn ju olódùmarè tí ò ṣe é tọ́ ọmọọba ìlú Ìgbò ẹni bá fẹ́ mú mi amúlódùmarè ọba mọ́rọ́láhùn lórúkọ bàbá tó bí mi lọ́mọ èmi nìkan ni mo wà lórí ètò bó ṣe ń lọ lẹ́nìí ẹ fọ́nrọ́bọ̀lẹ̀ káàjọ máa fetí gbéyàwó ọ̀rọ̀ bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni orúkọ tèmi ni adébíyì adébísí ọmọwùnmí mo kí gbogbo mùtúmùwà pátápátá tó fetí gbọ́ ètò bó ṣe ń lọ ti tòní torí ẹni tó bá bó ṣe ń lọ náà máa máa bá ní kaná nítorí rẹ̀ ẹ̀jẹ̀ a máa mu ní mẹ̀lọmẹ̀lọ èmi lọ́mọ ẹ̀ṣọ́ ìkòyí àfiwájú gbọ̀ta ẹ̀ṣọ́ ìkòyí tó bá gbọ̀fà lẹ́yìn òjò ló ṣe bó ṣe ń lọ lẹ́tọ̀ ẹ̀jẹ̀ àjọ máa ká lọ kájọ máa mu ní mẹ̀lọmẹ̀lọ kó má bàa dàbí ẹni pé èmi náà tiẹ̀ lóríkì ilé baba tó bí mi lọ́mọ Ìgbò ọmọ rẹ ni mí ẹ o ọmọ Olókùta mẹ́ta ọ̀dẹ Ìgbò ọ̀kọ́kọ́ ni lẹ́sẹ̀ ń gbẹ̀rẹ̀ ọ̀kan ní máa ra máa ra ibẹ̀ ń kọ́ ni mò ń lọ lẹ́nìí ẹ jẹ́ ká mu pàápàá mo sọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀kan mo ní ìwàlẹ́wà tójú ìwà rẹ ọ̀rẹ́ mi torí ẹ̀ ni wọ́n ṣe forin yìí bẹ̀rẹ̀ ètò yìí ìwà lẹ́wà tọ́jú ìwà rẹ̀ èéfín níwà tọ́jú rẹ̀ ìwà lẹ́wà tọ́jú ìwà rẹ̀. rẹ dáadáa nítorí ìwà òun náà ni ẹ̀ṣọ́ ènìyàn ìwà lẹ́wà adébísí adébíyí tọ́jú ìwà rẹ dáadáa torí gbogbo àwọn èèyàn tó ń wọ̀ lórí ètò bó ṣe ń lọ wọ́n ń ṣọ́ wọ́n ń wo ìgbà rẹ wọ́n ń wo ìṣísẹ̀ rẹ jẹ́ ká wá gbéra pápápá kí a wá sáré lọ mú àlejò wa wá ẹ jẹ́ ká sáré lọ sínú ìsinmi ráńpẹ́ lóní fẹ́rẹ́ jogi ní ìgbà tí màá bá padà dé èmi àti àlejò mi làjọ ń bọ̀ sórí ètò ọmọkùnrin tó ṣáprápra ọmọkùnrin tó dúró tó set gbogbo ẹ̀yin ọ̀dọ́mọbìnrin tẹ́ wàá mẹ ẹ jókòó ẹ má tí ì kúrò ńlẹ̀ nígbà tí a fẹ́ tara ṣàṣàká dé òkè lọ́hùn ìpadàbọ̀ wa àwa pẹ̀lú àlejò wa ni bó ṣe ń lọ lẹ́tọ̀ọ́ ètò ni bó ṣe ń lọ ẹni tó bá mọ bó ṣe ń lọ òun náà ló lè bá ní ká lọ ẹ máa bá wa ká lọ à ń bọ̀ àti.